وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم تغاب أدوكي قوة فولون ọba tí ó ṣẹ́wakù títí di ọjọ́ jimá tòní tó jẹ́ ká láǹfààní láti tún jẹ́ ọ̀kan lára ẹni tí ó ti forí àti oríkèéríkà ara rẹ̀ kanlẹ̀ fún ọba tó ní wá lónìí tá a dẹ̀ ti ń ṣe bọ̀ náà láti ìgbà tí Ọlọ́run ti ní ká ti mọ̀ pé ń ta wá ṣe láyé gbòógì nínú ẹ̀ òun náà ní eléyìí àbẹ̀ Ọlọ́run bá kó jọ àìní mi léyìí lára ń tọ́lọ́run torí ẹ̀dá wa sáyé mọ́ kọ́lọ́n kó má fi ṣe àdánwò fún wa mo kí gbogbo ẹ̀yàn màyà mi mùsùlùmí jákèjádò gbogbo ibi tí ẹ ti ń láǹfààní àti gbọ́ mi lónìí pípé àlàáfíà ọlọ́run ọba àjẹǹjẹ́ tó ń rí rẹ̀ kọ́lọ́n kójọ kó fi lé ẹnìkankan wa bá ní gbogbo ibi yóò ti a wà bákan náà ni mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ̀ ń gbọ́ wa náà pípé àlékún ìtọ́sọ́nà látọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́n kó má ṣàtúbọ̀ ṣe fẹ́nìkankan wa lónìí à ń tẹ̀síwájú níbi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ wa yìí ní ọ̀sẹ̀ tí ó kọjá ọ̀nà ni tó ní ṣe pẹ̀lú ohun tí ọlọ́wọ̀n ọba wa subhanahu tó fi ń jẹ́ kí ó jàràn yìí lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà lásìkò tá a wà yìí àwọn àgbàlagbà ní bẹ́yẹ bá ṣe ń fò náà ni a ṣe máa ń sọ̀kú ẹ̀ tó bá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ náà ló yẹ ká tiẹ̀ kọ́kọ́ mú rán wá rí ní pàtàkì jùlọ tó yanilẹ́nu púpọ̀ eléyìí tó jẹ́ ìdàkejì orúkọ tọ́lọ́wọ́n bá sọ wá àwọn èèyàn ń pè àwa mùsùlùmí lórúkọ eléyìí tó jẹ́ ìdàkejì orúkọ eléyìí tí ọlọ́wọ́n bá sọ wá òun náà la fi wá rí i pé ẹ̀sìn wa ẹ̀sìn islam ni ìtumọ̀ islam náà dẹ̀ ni peace tí wọ́n bá ti wá gbọ́ wípé ẹ̀sìn àlàáfíà tó dẹ̀ ti gbọ́ pé àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn náà alálàáfíà ni wọ́n ló yẹ kí wọ́n jẹ́ láwùjọ alálàáfíà náà ló yẹ ká jẹ́ alálàáfíà náà ni wá ó wá ṣe é ṣe kó rà sáwọ̀ láàrin wa òṣìṣẹ́ pé kò sọ́gbọ́n tá a fẹ́ dá sílẹ̀ yẹn tá a ní rí a gbọ́dọ̀ sọ pé gbogbo mùsùlùmí ayé pátá òun náà lẹ́ni rí àmọ́ ará àwọn ẹlòmíì nínú wa tí wọ́n tẹ̀lé ohun tí ó wà nínú ẹ̀sìn wa tọkọ̀fẹ̀sìn wa bojú tọ́wọ́ ń gbé inú ẹ̀sìn wa hùwà bàjẹ́ eléyàn wá ní fún ẹ ní interpretation tí ò dá nípa Islam yé sọmọ́ yé wì mọ́ ìwọ náà tí wọ́n bá ti wá brainwash yẹ pẹ̀lú nǹkan míì nípa ẹ̀sìn yìí tí wọ́n náà fi wá rò pé mùsùlùmí ni ẹ́ tó wá fi ń bá wọn ṣe ohun tí ò dáa tètè gbàgbọ́ yé lónìí kó kúrò níbi pọ́nṣanpọ̀nṣan ẹ̀sìn ìsìláàmù kì í pèpè sí jàgídíjàgan ìrọmọ ìyá mi mùsùlùmí tí wọ́n náà bá ń bá wọn ṣe jàgídíjàgan jáwọ́ o túbà o kúrò ń díẹ̀ má ṣe mọ́ o má ṣe mọ́ ọlọ́kùnrin àbí lóbìnrin o ẹ̀sìn wa ẹ̀sìn àlàáfíà ni orúkọ àwa mùsùlùmí náà ni alìmùsùlùmúnà mùsùlùmí lọ́kùnrin nìyẹn àwa tá sẹ́lẹ̀ fọ́lọ́run tá a ń ṣe àlàáfíà àti ní àwọn obìnrin wa alìmùsùlùmọ́ọ̀tù àwọn ẹni tí wọ́n juwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́run tí wọ́n ṣẹ̀sìn àlàáfíà ilé ní kí wọ́n wá ṣe ayé tí gbogbo àwọn ọlọ́run tí wọ́n wáyé ó bá sọ̀rọ̀ tó pọ̀ nínú alukur'an ìkánú àwọn ọ̀rọ̀ náà la fẹ́ sọ fẹ́yìn tẹ́ ti ń gbé nǹkan míì káàkiri nípa ẹ̀sùn Islam tó dẹ̀ pé tẹ́ ń gbé kiri òrí bẹ́ẹ̀ ìdákejì tó ń ṣẹlẹ̀ ní tẹ́ ń gbé ká ọlọ́niwàlá tẹ́kì máa laysa laka bihi ilm inna as-sam'a wal-basara wal látẹ́kù bí máa náà látẹ́kù má bá wọn wí àwọn máa sọ wọ́n má àwọn tí wọ́n ń wí máa lọ padà kàgbákò látara àwọn tó tó ń sọ wọ́n ní lélẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ni eh, wọ́n látẹ́kù fún wọn pa kan

more than that so bẹ́ẹ̀ náà nìdí lárúbá náà òun náà ṣe jẹ́ àwọn èèyàn lè kọ́ kí wọ́n gbọ́ àdẹ̀ tí wọ́n múra ìyẹn ló rọrùn jù ìyẹn tún rọrùn ju gbogbo ń tààrò pó rọrùn lọ kéèyàn wá múra bí mùsùlùmí kí a múra bí ẹlẹ́ha kí a múra bí àfà àti wá dárùngbọ̀n sí ẹ̀gbọ́n ọlọ́ọ̀ni irùngbọ́n kéèyàn wá ẹ lè rí gbogbo orílẹ̀ nínú ẹ̀sìn wa kò sí nínú Islam wa àwọn onídọ̀tí àwọn ẹlẹ́ẹ̀rí àwọn ẹlẹ́gbin àwọn èèyàn yamayama àwọn làwọn tí wọ́n ń ṣeré eléyẹn kódà rí pẹ́ kan ní kò pẹ́ yìí eléyìí tí ìjọba Saudi tí wọ́n dá padà ńgbà tó lọ fún ṣe hajj tẹ́ẹ̀ náà ti mọ̀ arákùnrin yẹn ti mọ̀ a rí pé àwọn ọmọ ìyá mùsùlùmí kan bóyá ká pè ní àìmọ̀ kan tó ń dà tó wá invite ẹ̀ wá síbì kan lọ́yọ́ state ní kòpẹ́kòpẹ́ yìí ẹ̀rí pé lẹ́sẹ̀kẹsẹ̀ ní wíwá mùsùlùmí tó kù tá a ti bẹ̀rẹ̀ sí kóbò wọn pé irú rádaràda wo rèé ẹ̀ mọ́rú bí tọkùnrin yìí bìlọ́ǹgì sí ni ẹni tó ń sọ pé kíjọba náà kò negotiate pẹ̀lú àwọn bandit kọmọ wá nájọsọpọ̀ pẹ̀lú wọn múná ti ń ṣerú ẹ̀ islam ò pèpè sí pé kẹ máa pàdánù jókòó máa wá fajú ẹ̀ mọ́ra máa fún lówó máa wá empower wọn rárá o ẹ sọ pé kó jáwọ́ níbi rádaràda ni tí ò bá dẹ̀ ti jáwọ́ ohun tó tọ́sàn tó bá ń ṣe rárá rárá kíjọba ṣe fún wọn so gbogbo ilé ilẹ̀ fi máa rí pé ìsìláàmù ti wá ń pèpè sálàáfíà ni ìsìláàmù ti wọ̀ pèpè sí ìpànìyàn ìwọ tí wọ́n wá ń gbọ́ tí wọ́n náà wá ń sọ okò fẹ́ dájẹ́ ẹ̀sìn ilẹ̀ ni láti máa wá ṣàfitì àwọn apààyàn sára àwa mùsùlùmí mùsùlùmí kì í ṣẹ̀sìn apààyàn mo wá fi léyìn náà ọ̀rọ̀ ọgbẹ̀yìn tẹ́ jẹ́ tẹ́ ń ṣe kútúbà tẹ́ ń ṣe wáàsí tẹ́ wà lóde ìyàwó ẹ wà lóde ìkómọ́ àìwà níbi péyàn kú ẹ̀ ṣe wá sí fún wọn bẹ̀ torí àwa ò lọ́wọ́ sí kẹ máa lọ jókòó jókòó fìdáhù jókòó òkú àwọn ibi tá a lè sọ náà ní tá à ń sọ yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làdẹ̀ lọ́wọ́ sí kẹ máa lọ jókòó jókòó ẹ̀ ń ṣọjọ́ bí gbogbo ilé ẹni ìsìn àyèráyè mójútó ohun tó kàn lẹ́fi lọ gbájúmọ́ ohun tí ó kàn wá so torí ìdí gbogbo ẹ̀yin tẹ́ lọ́pọ̀tíntì àti máa sọ̀rọ̀ táyé ń gbọ́ yìí mò ń rọ̀ yín lónìí ẹ sọ ohun tó tọ́ fáwọn èèyàn láyé ẹ júwe ìsìláàmù fáwọn èèyàn láyé ẹ̀sán tá a jẹ́ bá a ṣe jẹ́ ibi tá a bìlọ́ọ̀gì sí tó wà nínú ẹ̀sìn wa ẹ jẹ́ káyé gbọ́ ẹ ti dákẹ́ jù ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹlẹ́jọ́ ní kéwú tá a jọ ké ẹ sọ̀rọ̀ síta káwọn èèyàn gbọ́ ẹ má sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ mọ́ ẹ yé sọ lábẹ́ ilé mọ́ ẹ sọ sí gbangba káyé gbọ́ pé ìsìláàmù wa ẹ̀sìn àlàáfíà ni o ẹ̀sìn ìsìláàmù wa kì í ṣe ẹ̀sìn ìpànìyàn ẹ̀sìn ìsìláàmù wa kì í ṣe ẹ̀sìn jàgídíjàgan ẹ̀sìn ìsìláàmù wa lọ́wọ́ sí ìdẹ́mi èèyàn légbodò ẹ̀sùn Islam wò lọ́wọ́ sí ìdàlúrú o ẹ̀sùn Islam wò lọ́wọ́ sí ìdàjọba rúmọ́ àwọn tí wọ́n ṣèjọba lọ́wọ́ o kódà kẹ́ni tí ó bá ń darí wa nílùú ní community kẹ́ni náà wá jẹ́ mùsùlùmí Islam wò pèpè sí pé ká máa lọ dàrú ìlú mọ́ lórí kò tọ́ nínú ẹ̀sìn tiwa torí ẹ̀wọ́ tí wọ́n wá ń sọ nǹkan míì tó láǹfààní àti mọ tó wà nínú Islam jẹ́ pé tí wọ́n gbé wá bẹ́ẹ̀ ni wọ́n náà ń sọ ìwọ náà gbọ́ lónìí o èèwọ̀ ni fún ẹ láti máa sọ ohun tó nímọ̀ nípa ẹ̀ wọ́n la tẹ́kì fún mọ́ aláìsára kábíyì alim ọlọ́ni máa bá bá wọn sọ tó bá màmá iná sàmà ṣórí etí ìgbọràn rẹ tí wọn náà fi ń gbọ́gbọ́ kúgbọ́ tó dẹ̀ fi ń nígbàgbọ́ nínú tó gbọ́ yẹn ọlọ́run ló máa rojọ́ lálẹ́kẹ̀yàmọ̀ wàlìbá sọ̀rọ̀ ojú rẹ̀ náà tó fi ń wò tí wọ́n fi sọ pé wáwo wọ́n náà tó wà wáto tó tún pẹ̀lú mí kó tó wáwo wọ́n mùsùlùmí wọ́n níjàgíjàgan wọ́n kíní kan ojú tó fi wò yẹn náà wàlìfù àdà atọ́kàn tó fi gba ọ̀rọ̀ yẹn gbọ́ pé irọ́ tí wọ́n pamọ́ wa yẹn òótọ́ ni lọ́dọ̀ tiẹ̀ tí wọ́n náà fi gbàgbọ́ yẹn ọlọ́ni kúlù ọlá ìkàkánà àníhùn sóòlà tó fi kẹnu tó fi ń bá wọn sọ tó fi kan bó ṣe ọwọ́ tí wọ́n náà tó fi ń rìpọ́sì ẹ̀ tí wọ́n náà fi ń nígbàgbọ́ pé ohun tí wọ́n ń sọ ń pa wa náà ní lóòótọ́ wọ́n ń parọ́ mọ́ wa ni wọ́n ń dunrun mọ́ wa ni Islam kọ́ nìyẹn gbogbo tí Islam wá ń pèpè sí pátálá yé ẹ̀rí pé àlàáfíà ni àlàáfíà ni àánú ni ìṣọ̀kan ni ẹ̀rí ẹ̀ lérí ká máa ṣọdún wa ṣe gbígbọ́ ọdún náà nìyẹn máa ń túraká jù gbogbo bí wọn bá ṣe jẹ́ àsìkò ọdún á tún fi hàn síta àtọ́dún tàá ní ọ̀sẹ̀ tí ń ṣe júmà ẹni pé kódà tún fi ń jẹ́ kẹ́kọ́nọ́mì tún gbòòrò sí láwùjọ ni àwọn èèyàn tún tà wọ́n tún rà gbogbo èèyàn ló ń bẹ́nẹ́fìtì nígbà tá a mùsùlùmí aṣọdún àní tàá ní ọ̀sẹ̀ tí ń ṣe júmà ẹni tí kì í ṣe mùsùlùmí gan ń tà lásìkò ìgbà náà kámà tí wàá sọ ọdún iléyá kámà tí wàá sọ ọdún ìtúná rẹ̀ gbogbo tá a mùsùlùmí bá ń ṣe kò sí kankan nínú ẹ̀ tó mú ẹrù wá tó mú wàhálà wá ẹ̀ lérí ká máa ṣọdún akẹ́ máa gbọ́ gbáwù gbáwù gbáwù rárá rárá gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú ìkáyà sókè à kì í ṣe ní islam wa ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ká lọ dẹ́nìkan lọ́wọ́ mi tó ti ń ṣẹ̀sìn ẹ̀ islam ò pè wá síbi irú ẹ̀ tẹ́nìkan bá dánrú ẹ̀wò nínú wa táwọn kan bá dánrú ẹ̀wò nínú wa ohun tó ń ṣe ìgéǹsì tó wà nínú ẹ̀sìn wa àwọn yẹn a máa kẹ́nu bò wọ́n ni ẹ pè wọ́n síta ẹni kan wá dìfẹ́ǹdì tí wọ́n ṣe ń bọ́ náà ti rí láti lè fi wá sínì wa létí gbogbo àwọn èèyàn káàkiri àgbáyé orúkọ tá à ń jẹ́ ń tá à ń ṣe nínú ẹ̀sìn wa ẹjẹ́kájẹ́ káwọn èèyàn mọ̀ àwọn tán bá ti wá kókòkókò sí lórí nínú ọmọ yàrá mùsùlùmí ẹjẹ́kájẹ́ kí wọ́n mọ̀ wípé ń tọ́kó sí lórí yóò sí nínú ẹ̀sìn o ẹ̀yin tẹ́ lọ ń kọ́ àwọn kan síbì kan tẹ́ lọ ń sọ̀sọ̀kúsọ fún wọn tẹ́ lọ ń yòókùyò fún wọn tẹ́ lọ ń gbé tírẹ̀dì àwọn mùsùlùmí sún ọlẹ́mìí tẹ́ ń gbé tírẹ̀dì ìsìláàmù sún ọlẹ́mìí ẹ̀rọ ti pẹ́ máa kúnjọ́ kan o ẹ̀rọ ti pẹ́ máa pàdé ọlọ́run bá yínjọ́ kan o èrè tẹ́fẹ́ jẹ́ níbi tẹ́ ń ṣe ìyàwó ọ̀mọ́ o ẹ lè dá nìkan gbélé ayé o gbogbo ẹni tẹ́ lọ ń tẹ́fẹ́ dá wàhálà ẹ̀sìn tẹ́fẹ́ dájẹ̀ sílẹ̀ gbogbo wájọ mọ̀ báyìí nìsín pé àwọn tí wọ́n àwọn báńdíìtì ni àwọn Boko Haram ni àti gbogbo wọn tí wọ́n ń dà lórí tí wọ́n dà wàhálà alẹ́ yìí gbogbo alájọ mọ̀ ní gbogbo àwọn ará bọ́ ṣe ń pa mùsùlùmí ni wọ́n ń pẹ́ni tí kì í ṣe mùsùlùmí bọ́ ṣe ń ṣẹ́ẹ̀kì tí wọ́n ń bọ́ǹbù church bẹ́ẹ̀ náà ni wọ́n ń bọ́ǹbù mosque bọ́ ṣe ń kidnap ẹni tí ó jẹ́ mùsùlùmí náà kidnap ẹni tí kìí ṣe mùsùlùmí a ti mọ̀ yí yìí ó lọ́wọ́ kan aburú nísàlẹ̀ ni gbogbo àwọn wà ní díẹ̀ pátá ẹ̀ sì jẹ́ kí gbogbo àjọ parapọ̀ ká bẹ́ẹ̀ lé wọn lórí káwọn mùsùlùmí bẹ́ẹ̀ lé wọn lórí kẹ́ẹ̀ gbogbo ẹni tó bá náà ń gbọ́ gbọ́ kò yẹ kó káyà sókè ọlọ́run náà ló jẹ́ kó lọ bá ẹni a ní àwọn tó ń bọ̀ gba ọ̀rọ̀ wa tọ́nbọ̀ wá jókòó ti nǹkan ní wa tọ́nbọ̀ wá kó wa lẹ́rù ẹlẹ́ẹ̀kejì àbùkátà sí àbùkátà sí àwọn kankan náà wà àwọn kan náà wà lábẹ́ gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí ọlọ́ndẹ̀ mọ̀ wọ́n àwọn òbùkátà láti máa wá ṣèwádìí wọn káàkiri ṣùgbọ́n bọ́lá ń ṣe mọ̀ wọ́n yẹn à ń bẹ ọlọ́run nínú àánú ẹ̀ nínú ìjọ kan rẹ̀ gbogbo àwọn tí wọ́n ń dà láfíà orílẹ̀-èdè láàmú ọlọ́run jọ máṣe bá wa kó wọn bá wa mú wọn bá wa kó nira bá wọn gbogbo tó wà atẹ́gùn ń fẹ́ débẹ̀ àwọn náà ń lé ilẹ̀ mọ́ ilẹ̀ ń ṣu wọn bẹ̀ ìrẹ́ ọlọ́run bá mọ̀nà tí wàá gbà nínú àánú ẹ láti fi bá wa da gbogbo ètò wọn rú tó fi jẹ́ pé wọn ò ní rárá fi ní ọmọ nàìjíríà mọ́ wọn ò ní rí àwọn èèyàn máa pa wọ́n ṣe ń pa àwọn pakópa yìí wọn ò ní rárá èèyàn máa jí gbé mọ́ṣẹ́ ń jẹ́yàn gbé káàkiri yìí wọn ò ní rárá fi àlùdà láàmú báyìí mọ́ ń tó yẹ kí gbogbo àjọ mójútó kájọ ṣeré kájọ wà vigilant kájọ máa ṣàdúrà kájọ sì fẹ́ àtìṣọ̀kan bára wa lò kì í ṣàlù àwa tí táwọn kan ń gbógun tì tí wọ́n bá jà kì í ṣàlù ti yẹ ká tó wá kọjú ìjà síra wa káwa mọ̀ọ́mọ̀ torí hatred islam tó wà lẹ́mìí ẹlòmíì kó wa máa lọ paint islam lọ́dà tí ò dáa lójú àwọn ọ̀tá àwọn ọ̀tá ìní àti ẹ̀lànà nìyí àwọn bàbá ńlá kú bàbá wọn ọ̀tá àwọn bàbá wa ni wọ́n ń tà dẹ̀ ní lórílẹ̀‐èdè wa olè tún fẹ́ pè wọ́n pé kán wá jẹ gàba lórí yìí ìtàn ìtọ́lọ́ ń dẹ̀ ti ń gbà wá bọ̀ díẹ̀díẹ̀ lẹ́ ń tún invite wọn bọ̀ yìí ẹ fẹ́ fún ọlọ́pọ̀tínítà àti tó wá bàlújẹ́ ni àmì ọlọ́mọba kó jọ ara ẹni bí ọlọ́jọ́ má jọun aráyè lórílẹ̀‐èdè wa o ara ẹni bí ọlọ́jọ́ má jọun aráyè lórílẹ̀‐èdè wa o má fún wọn ní kápá láti ráàyè lórílẹ̀‐èdè wa ẹ̀yin wàyà mùsùlùmí ẹja fi mọ̀ ṣọ̀kan ẹ̀yin náà tá kì ṣe mùsùlùmí ẹ̀rí bá a ṣe jọ ń gbèlú ẹ̀rí bá a ṣe jọ ń gbáyé àwọn tẹ́ jọ ń gbélé ìwọ náà rí bẹ́ẹ̀ ṣe jọ ń ṣe nínú ilé àwọn tẹ́jọ wà lẹ́nu iṣẹ́ orí bẹ́ẹ̀ ṣe jọ ń ṣe lẹ́nu iṣẹ́ bá a ṣe jọ ń pàdé lóde ìyàwó tá a jọ ń pàdé lóde ìkómọ ṣé àjọ ń ṣe báyìí kò sí ní ẹbí tí ò sí ẹni tí kìí ṣe mùsùlùmí kò dẹ̀ sí ní ẹbí kan náà tẹ fẹ́ wò láti ní bá mùsùlùmí bẹ̀ ẹni tó ìjọ lọ́dọ̀ tiwọn náà àgbà ẹni tó islam tuntun náà ẹni tí ṣe mùsùlùmí wà nínú ẹbí tiẹ̀ náà ó ṣe wà nínú ẹbí oníkálukú kiri nìyẹn àwa pèpè síbi pé ó yẹ jábẹ̀rẹ̀ sí para wa nínú ẹbí ara ẹjá bẹ̀rẹ̀ sí pa àwọn ará àdúgbò tàjọ ń gbé ṣáàmánu community ẹlòmíì mùsùlùmí ni ṣé mùsùlùmí nìkan ló wà ní community yẹn ṣáàmánu community ẹlòmíì kírísítẹ́nì ni ṣé kírísítẹ́nì nìkan ló wà ní community yẹn àjọ máa ṣe papọ̀ náà ni bẹ́ẹ̀ náà lọ́ba bẹ́ẹ̀ náà ni baálẹ̀ bó ṣe wá wà náà ni bẹ́ẹ̀ náà ni ṣáàmánu local government bẹ́ẹ̀ náà ni governor state bẹ́ẹ̀ náà ni ààrẹ orílẹ̀-èdè ńgbà tọ́lọ́run ti kó wa pọ̀ báyìí sórílẹ̀-èdè kan tí kì í ṣe pẹ́sìn kan ló wà ń bẹ̀ so àfi ká dẹ̀ máa fi ìfẹ́ àti ká máa tọ́nọ́rètì ara wa ká máa ká ní endurance ká wà accommodating èyí tí Islam ti wá pèpè sí nìyẹn àbí Ọlọ́run gbogbo ẹni tẹ́jú lórí ẹ̀sìn ẹ̀sùn ilé náà síta ká lè fi mọ̀ ṣọ̀kan ilé náà láti tún máa tẹ̀síwájú lórí ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ inshallah assalamu alaikum warahmatullahi wabarakatuh pé òdodo tí ó ń dé sí ti gbà wá ní gbogbo ọjọ́ jùmọ̀ láàrin ọ̀sẹ̀ ọ̀nà ní alhaji wa Tawbayomi Taofeek Ogundiyimu broda Qasim Shogaolu Brother Debisi Maruf Bankole tí wọ́n ní kí ládé àti àìsàn rẹ̀ kó máa bá àwọn òbí àwọn tí wọ́n ti padà síwájú ọlọ́run nínú ẹ̀sìn. bákan náà madrasa àti amọ̀sílẹ̀ kí ó wà fún àwọn ọmọdé àti fún àwọn àgbàlagbà láàárín ọ̀sẹ̀ àti níparí ọ̀sẹ̀. a tún lè fọ́lọ̀ wa ní facebook page wa Da'watul Haqi lẹ́mí abáòkúta fún àwọn ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa. fún ìbéèrè tàbí ṣíṣe onígbọ̀wọ́ irú ètò wa Ishaq abọ́lẹ́rẹ̀ Muhammad al-awwal òun zero eight zero thirty five seventy five fourteen sixty six.